ṣepọ̀ngẹ́ dáadáa pẹ̀lú ògùn ọlọ́run ní òní sóra tuntun ọ̀làmù àbí ọlọ́run ọba tó láàrẹ́ ganú ẹ̀ ń tá àmọ̀ sọ́ńbẹ́ ọlọ́run jí oyé wa ọlọ́run kò jí ó ṣe é lò fún wa ó fi wá ṣepọ̀ngẹ́ dáadáa أعوذ بالله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا كتابه وراء فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن إذا اتزق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون وإذا قرئ عليهم القرآن لا يسجدون بل الذين كفروا يكذبون الذين آمنوا وعملوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غير ممنون àtúndá ọ̀dọ́ fún ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí ọlọ́run ọba kan dọ̀pẹ́ wa kó gbẹ̀yìn wa ìkí àtìkí ọlọ́run kọ́ lọ mú sílá nípa Muhammad sallallahu sọ́ra eléyìí tá fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí tá fẹ́ sọ ìtumọ̀ rẹ̀ fúnra wa ọ̀kan nínú àwọn àsúwárò ìmọ̀kìyà àwọn sùúrọ̀ tẹnu àwọn afọ àpò wípé mọ́kà ló ti sọ̀kalẹ̀ táwa náà bá sì wo àwọn wọn bá ń sọ nú ẹ̀ á rí pé ọ̀rọ̀ eléyìí a ṣàlàyé fúnra wa wípé a máa ń bá nínú àwọn ìmọ̀kìyà ńlá àbánú ẹ̀kọ́ tó pọ̀ ló kónú ẹ̀ tó á padà lọ́jọ́ máa mẹ́nu bá. hadith eléyìí tí a ti sọ fúnra wa tẹ́lẹ̀ nígbà tá à ń ka tì sọ̀rọ̀ tó tẹ̀kiri yẹ wa ibi àlùmọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa من سره أن ينظر إلى يوم القيامة كأنه رأي عين فليقرأ إذا الشمس قورت، وإذا السماء فقرت، وإذا السماء انشقت النبي صلى الله عليه وآله وسلم قل يعني طبعا في وجوه fẹ́ tọ́fẹ́ máa wò báyìí bí ìgbà títí ń wò láyé tí ń ṣẹlẹ̀ lójú tí ń ṣẹlẹ̀ lójú ẹ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní àwọn sura mẹ́ta tóun dá akọ yìí ní kọ́ka ó ní kọ́ka yìí náà ṣàmùsùn kò wérọ̀ tó bá kà á àlàyé mọ́jọ́ àlùkìyàmù ti rí nífẹ̀ẹ́ tètè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìdásàmáà ń fakọ̀rọ̀ tó bá kà àlàyé mọ́jọ́ mẹ́ndé o ti rí nífẹ̀tẹ̀tẹ̀ bẹ́ẹ̀mẹ́ bẹ́ẹ̀ náà ní sọ́rọ̀ àtàfẹ́tù ìdásàmá òǹṣàkọ̀ àlàyé mọ́jọ́ mẹ́ndé bí o ti rí ọlọ́pọ̀jọ́ dẹrùn fẹ́ni kọ̀ọ̀kan wa ẹni tí ó fún àtẹni tí ò ní rọrùn fún nígbà tá a bá ń bá lọ tá a bá ọlọ́wọ́n ọba tọ́lá rẹ̀ ga ó bẹ̀rẹ̀ súra yìí pẹ̀lú gbólò rẹ̀ pé ìdá sàmà òun ṣàkọ́t. ìdá sàmà òun ṣàkọ́t. wà á bìnà lè rọ́bì ọba tọ́lá rẹ̀ ga. ṣe sí ọjọ́ gbèǹde ó wá bẹ̀rẹ̀ láti fi sánmà torí pé gbogbo àwọn tá à ń bẹ láyé ọjọ́ wo la jí tílẹ̀ mọ́ wa tá à ní rí sánmà sánmà náà láwọn olókè wa yìí tá à rí gbogbo ọ̀gbà tí wọ́n kí wọ́n ṣe rí lánàá bẹ́ẹ̀ náà ló ṣe rí lónìí ọlọ́run dúdú lé ojúmọ́ arí kọ́mẹ́rì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ náà ni ó tún ṣe rí lọ́la ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ pé. فارجع لبصره هل ترى من فروج ولا بجوك بجوك هل ترى من فروج sóòrí wípé wà mẹ́ sẹ́wọ̀n tọ́lá ọmọ ọba tọ́lá rẹ́gáníkáwò tó ní òsì òun mẹ́ tọ́ka sí ara àwọn àmì ẹ̀ tí ó ní wọn àwọn ọmọ ẹdí ènìyàn náà sì mọ̀ wípé nínú nǹkan tá à ń fojú rí kò sí tó tó kò sí tó tó ọlọ́run wá ní sọ́mà yìí tó bá dọjọ́ ọ̀dẹ́ ìdè ọlọ́run ní ìdá sàmà òǹṣà kọ́t. ìdá sàmà òǹṣà kọ́t. ọlọ́run nígbà tí ọlọ́run bọba tó láàárẹ̀ ga tó bá ní kí sọ́mà kó fọ́ pẹ́ẹ́ tí sọ́mà bá fọ́ pẹ́ẹ́ sẹ́mà tá à ń wò tí ò ní wò sẹ́mà tọ́lọ́ wọn bàbá tọ́lá rẹ̀ ga tó lòun máa pa tí ọ̀la fi jẹ kù ẹ má jẹ́ àgbàdé nígbà tí wọ́n fún wa pé ìdásà máa òun fa ọ̀rọ̀ kí láti ó ṣẹlẹ̀ ń bẹ̀ tọ́wọ́ ṣe kí ni ọlọ́wọ́ tọ́ba ká kọ̀ọ̀ká o tẹ̀pé ṣáwùsù ni wọ́n ká ọlọ́wọ́ bá sànú wa àwọn àyà yẹn bóyá ká bẹ̀rẹ̀ láti àmọ̀ وفتحت السماء فكانت أبوابا وفتحت السماء فكانت أبوابا وفتحت السماء فكانت أبوابا وفتحت السماء فكانت أبوابا ọlọ́ni sàmà wọ́n sì kalẹ̀ bó ṣe parí títà àríwò mbẹ sàmà ọ padà lúwò tó bá kó tó wá di pé yàwó manákọ́wì sàmáà kàkọ́ yìí ṣe ní lèlè lẹ́kìtà bẹ kàmá bàdà náà àwọn àlàkọ́nù kí n nù ẹ̀yìndò wàdà náà lẹ́yìn náà iná kò náà fà yìí. yàwó manákọ́wì sàmáà kàkọ́ yìí ṣe ní lèlè lẹ́kìtà bẹ. يوم نطوي السماء كطي السجل للكتاب kutubi méjèèjì náà. kutubi. kàmá bàdàna awwala khalqin nu'iduhu. naam. wa'dan alayna inna kunna fa'ilin. ọlọ́run bọ́ padà kákò tí ó kàwé wọn ṣùgbọ́n àwọn nǹkan kan ìpele ìpele lọ́lọ́wọ́ bá ṣe àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sí sọ́mà lọ́jọ́ bíi yóò lò wọ́n ó sílẹ̀kùn ẹ̀ yọ padà fàyà pẹ́ ṣùgbọ́n kí ni ń bẹ kí láǹfààní ti ń bẹ níbi kí sọ́mọ̀ ya kí nìdí tọ́lọ́wọ́n bọ̀ bá tọ́lá rẹ̀ ká fi sọ pé tó bá dọjọ́ ọ̀gbìn ní sọ́mọ̀ fàyà kí ló dé tó fi fàyà. yàrá tàṣàpàpọ̀ sàmà òbí lẹ́wọ̀n máa wà ló ń zí láì ní màlá. الملائكة تنزيلا يوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا ọlọ́run ويوم تشقق السماء بالغمام ọlọ́run tó bá dọ́dọ̀ bí ní sọ́mọ́ fẹ́ pẹ́ pẹ̀lú ẹ̀ṣọ́dọ̀ ibi tó bá ti fán tó bá ti tó bá ti tó bá ti fọ́n jà tó bá ti ya àwọn ààyè tó ti ya wọn ọ ya fáwọn ààyè táwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run mọ̀ ìdá sọ̀kalẹ̀ ìtumọ̀ ayé ya rẹ̀ lọ́jọ́ náà nìyẹn ìdásọ̀ àmà òǹṣàkọ́t ìgbà tí sọ́mà bá fà ya lino zuli màláìka káwọn màláìka lè bá a máa sọ̀kalẹ̀ tí ó ti yé wàyà wọn máa ta ṣàkọ́kùn sàmà omi lẹ́wọ̀n máa ونزل الملائكة تنزيلا ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا الملك يومئذ الحق للرحمن الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين كثيرا وكان يوما على الكافرين عسيرا ọlọ́run ní lọ́jọ́ tá à ń sọ yẹn lọ́jọ́ tí sọ́mọ́ ń fà ya táwọn mọ̀lẹ́kọ̀ ọ́ máa sọ̀kalẹ̀ gbogbo tí ń jẹ́jọba lọ́jọ́ náà kò sí lọ́wọ́ ẹnìkankan má lẹ́yìn ọlọ́run òun láà ló ní ìjọba gbogbo ọjọ́ ṣùgbọ́n láwọn ọjọ́ tó ti ṣáájú àwọn èèyàn kan sì ń dá kọ́ńgbẹ́kọ́ńgbẹ́ wọ́n sì ń darí kọ́dà nínú tọ́lọ́wọ́n bá ṣe lófin bó tún di ó ṣe é lò bẹ́ẹ̀ ni àyẹ̀wò ẹ̀kọ́ ṣùgbọ́n tó bá dọjọ́ náà àlùmọ́lẹ́kọ̀ yà ọmọ ilẹ̀ ní ẹ̀lẹ́hàpọ̀ ní rahman wákàánà yà wò man aláìníkàáfẹ́. ọlọ́run ní ọjọ́ náà kò ní rọrùn fáwọn kẹfẹ́ yìí yóò nira ọlọ́mọdé ò nira fún wa. ìdásàmà tọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn àfọ̀nítọ̀sí yìí. wọ́n ní tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn bó ṣe kéré mà tó ṣe pé tá a bá ka tó kiri tí ń bẹ lábẹ́ sánmà ara rẹ̀ lọ́mọ ẹ̀dẹ́ ènìyàn wa bẹ́ẹ̀ ni àyẹ̀wò ẹ̀kọ́ nínú tó kiri jù tí ń gbábẹ́ sánmà lọ́mọ ẹ̀dẹ́ ènìyàn kódà nínú táwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn fọwọ́ ara wa ṣe àwọn kan nínú ẹ̀dù àlọ́ ìtọ́pọ̀ nínú ẹ̀ kí kan bàbá kóra wa dà sínú mọ́tò ní ìsìn mọ́tò tí ó dọgọ́rùn-ún kátó wá sọ ilé ìbálù tí ń fò lójú òfurufú kátó wá sọ tírénì kátó sọ létà ńkọ́ nínú tó kéré tí ń bẹ lábẹ́ sọ́mọ̀ lọ́mọ ẹ̀dẹ́ ènìyàn wa kọ́ wá síbi tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn lọ tí ò ní bá sọ́mọ̀ lókè ẹ̀ tó bá ṣe kébí sọ́mọ̀ ṣe tóun yọ ya ọyẹ kọ́mọ ẹ̀dẹ́ ènìyàn mọ̀ wò kí ni ó ṣẹlẹ̀ sóun lọ́jọ́ náà ìgbà tí ẹ̀dọ́ ọlọ́run tó jẹ́ àmì tó tóbi nínú àwọn àmì ọlọ́run ọba ọba tó láàrin ká tí bá ń fàyà ẹ̀tọ́ wa máa ń tó lágbára nù sọ́ra yìí ni wípé kí ló mú fàyà kí ni kí ni kí ló mú fàyà. wà á ní rọ́bì ha wà ti yẹ kí ọmọ kéèyàn máa ní ọyọ̀ ń dafọ́ lọ́wọ́ wà á dènà tì. wà á dènà tì rọ́bì ha wà á kọ́. ọyọ̀ kọ́ máa ní ọyọ̀ ń dafọ́ lọ́wọ́ ọba rẹ̀ yọ̀yọ̀ ń dafọ́ ta ni ta ló wá dá àdìbí yẹn sẹ́yìn báyọ̀ dá lọ́wọ́ ẹ̀. wà á dènà tì rọ́bì ha wà á kọ́. ọlọ́run ọba tó láàrẹ́ ga ó ní á dènà tì rọ́bì ha ọgbọ́rọ̀ sọ́lọ̀ wa àtọ́àt wà ń kọ́ọ́dá ti lè bi ha nítorí gbé láàrùn wà nù kó lè bá dé túmọ̀ ìyá àbù sínú ẹ̀ mo rò pàlàyé ẹ̀kọ́ tí ìyàbá ṣẹ̀mí àǹkan ó lè tàá dá fún ara rẹ̀ ṣùgbọ́n láwọn ọkọ̀ bá tọ́lá rẹ̀ ká ọdọ̀ mọ́nà mánà tobi ìyẹn náà lè fi mọ̀kẹ́ Kùránì ṣe tí ẹ̀mọ́ bàgbárí tù kìí sì ṣe tí wọ́n mọ̀ sọ pé mo ti gbọ́ lárúbá fẹ́lẹ́fẹ́lẹ́ ó gbọ́ lárúbá dáadáa wàmí ni wọ́n mọ̀ ìyá dínà yóò yóò tó nà nàbí ìyá wáyà kó olú na owó àkóso. wọ́n lè kóso nù ọ̀fà ìrìn ìlàkùn ọlọ́run ní ń bẹ nínú àwọn ènìyàn tí wọ́n máa ń fi ṣùtá kànábì sallallahu alaihi wasallam wa yaquluna huwa udhun wọn ò létí ni àmẹ́mọ̀ kí wọ́n dúró létí kìí ṣe tí wọ́n sọ nù wọ́n máa sọ wípé kò sí ń tẹ́ ẹ sọ fún tí ì gbà ojú ẹ̀ ní máa gbọ́ ẹ lọ jírọ̀ rọ́bó fún tẹ́ wá ti jírọ̀ rọ́bó fún yóò gbà náà kọ̀mẹ́rán kọ̀mẹ́tàn anábìrin wọn bá wí yẹn. onye ọgọ́nù ọ̀fọ́ ayé arabi tí wọ́n ti mú adìnà nìyẹn òrùpàlà ayé mi tiẹ́ arabi tí anyi ti túmọ̀ adìnà nù torí ozónù ń bẹ̀wẹ̀ ti ń ni kìí ṣe tí òrùpàlà ayé mi tiẹ́ ìyẹn náà láfi máa eri wípé ẹ̀rí wípé ozónù létí ni ọdọ kìí ṣe mi anábà muhammad sallallahu alayhi wa sallam ó ní má adina allahu li shay'in má adina li nabiyyin wọ́n ti gbàgbé lẹ́yìn ọlọ́run sí o hasan sawti yataghanna bil qur'an má adina allahu li shay'in má adina li nabiyyin hasan sawti ọlọ́run sí o yataghanna bil qur'an anábà muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run yìí tẹ́tí sí nǹkan kan wọn gbọ́ bíi tí máa tẹ́tí sí ọ̀kan nínú àwọn ànábì ẹ̀ hasani sọ́wọ́tì tí wọ́n lọ́wọ́ bá fún lóhùn tó dùn tó rẹ̀ dùn yàtà kan ná bẹ́ẹ̀ kọ́ra tí wá ń dùn hùn sí tìrà tó ń fún torí Kùránì bẹ́ẹ̀ tìrà tó ń fún kì í sàlùkùránì ẹlẹ́yìn nìkan àbí àlùkùránì ló fún gbà náà bíi ìyẹn àbí ń ṣàlàyé fún wa wípé adina nínú èdè lárúbáwá àwọn lárúbáwá náà sì máa ń lò lọ́rọ̀ bẹ́ẹ̀ wọ́n máa ń lò lọ́rọ̀ bẹ́ẹ̀ síkà kọrin kan fún mi lẹ́rìí kan bí tí a ti máa lò bẹ́ẹ̀ ọ̀dà àjà mẹ́lẹ̀ yìí ìyá àdánù ọ̀yà ọ̀dà àjà mẹ́lẹ̀ yìí sọmọ́nù ìdá sámi ẹ̀wọ̀n. غير ذكرت به ثم إذا سمعوا خيرا ذكرت به وإن ذكرت بسوء عندهم أذن وإن ذكرت بسوء عندهم أذن وإن ذكرت بسوء عندهم أذن ونسمى wọ́n ti di tí etí wọ́n ti di nígbà tí wọ́n bá gbọ́ ọyọ́rọ́ òkèrè tòbí yìí àwọn èèyàn sọ̀rọ̀ mi dáadáa wọn ò tiẹ̀ fẹ́ gbélé yìí wọn à lè gbọ́ wọn à gbọ́ dáadáa ń pa mí torí odò tó bá dé dáadáa tí wọ́n bá ti gbọ́ etí tí wọ́n ti di ńgbà náà etí wọ́n ti di wọ́n ní wàá yẹn òkèrè tòbí sóhìn ṣùgbọ́n táwọn èèyàn wá ń sọ̀rọ̀ mi láì dáa ìdá àwọn àdínú wọ́n wà tẹ́tí ilẹ̀ gbà ní kìí ṣe kí wọ́n wà ṣe kí ni wọ́n wà yọ̀ǹda wáyé tó kí ó tó fi so in ìdá àwọn àdínú. wáyé tó rí bàtà tọrù bí ha fàrọ̀ ha. ìyá rí bàtà. kéèyàn ọlọ́nkọ́ là lọ tí wọ́n bá gbọ́ táwọn ènìyàn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ń yíyá o ó sábà pé kò sálè dá ọ̀rọ̀ bú ní ọ̀jẹ̀ ń pẹ́ tọ́ọ̀nù omi ìfarọ̀ ha wọ́n di pílẹ̀nì nù wọ́n máa fò kiri tí wọ́n máa gbé kiri ẹ̀yẹ wà máa hùn mọ́ àbínú mi ń sọ́ọ̀lì ń dàfánú ṣùgbọ́n má àbínú mi ń sọ́ọ̀lì gbogbo dáadáa tí wọ́n bá gbọ́ mọ́ àrùnú ìtafẹ́ ló ń bẹ̀ ni gbogbo tí wọ́n bá gbọ́ ní dáadáa dáfà ẹ̀rùn wọ́n gbé sáré fún mi wọn ò ní sọ pé káwọn fi ẹ̀tọ́ nígbà fún ilé àwọn èèyàn lè rí wọ́n wà gbé dárí fún pé bò mọ́lẹ̀ mẹ́ta yìí ó rí. wà á máa mú àrùnú mi ò sọ̀rọ̀ dáfà ló. ọlọ́lá wọn lọ́wọ́ àwọn èèyàn ọlọ́run kọ́ làwọn akọ́dọ̀ ti àkóso àṣepọ̀ ń gẹ̀ dáadáa ọ̀rọ̀ ní sánmà bó ṣe tóbi tó bí ìṣẹ̀dá rẹ̀ ṣe lágbára tó bí ìṣẹ̀dá ìdẹ́ra rẹ̀ bó ṣe lágbára tó ẹ́dìnà ti lè rọ́bì ọgbọ́rọ̀ sọ́nà lẹ́nu ọgbọ́ àṣẹ ọlọ́run ọtẹ̀lé wọn kọ́ dàtìláhà ó sì tẹ̀lé bá fún ọlọ́run ní wàhálà pọt ó sì tọ́ bẹ́ẹ̀ fún kó ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ àkùsọ́wọ́ rẹ tó ju báyìí lọ mélòó ni ọ nínú tí ń bẹ lábẹ́ sánmà mélòó ẹlẹ́rìí kọ̀ọ̀kan wọn wọra wáyé pé èmi gángan bí mo ti mà yìí tá a bá ní ká wọn tí ń bẹ lábẹ́ sánmà pàṣẹ́ntéèjì wo ní kò mẹ́ <laughs> sánmà yìí náà ló ní kò lọ́dà àbújá ọ̀ ẹ̀yọ̀kan yìí náà ní í ṣe ń bẹ ń àti gbogbo àwọn ìlú ìbò ìlú ọ̀yá mélòó wá ìbò nínú tí ń bẹ lábẹ́ sọ̀rọ̀ ìwọ lọ wá ń ṣagídí sọ̀rọ̀ nígbà tí ara àwọn nǹkan tó tóbi jù nínú tọ́lọ̀ wọn bá dá tóbi sàmì àwọn kankan ń fà yàfa ṣe ọlọ́run. wà á dènà tí lè rọ́bì ha. mélòó mélòó wá láṣẹ ọlọ́run táwa ti gbọ́ tí ò sí lò ọlọ́run wà á kọ́. ìgbà tó lọ́wọ́ ọba ọba tó ga tó ń da ilẹ̀ tán àti sọ́nà kí lọ́sọ̀ ètì ya tọ́wọ̀ ha àwòkẹ́ ọ̀ha méjèèjì ẹ máa bọ̀ bóyá ó wù àbí ó wù bá wù yẹn lè wá lágídí bá wù yẹn wọ́n alágídí ti jẹ́ àtẹ̀yìn náà ọ̀ yẹ̀yìn fún

e máa ń jódodo méjì àbí mẹ́ta ẹ jẹ́ sọ dodo méjì gbogbo ntọ́lọ̀ ń bá sọ tá ànábì sallallahu alaihi wasallam bá sọ ni tí kò ṣe é máa bá jalà káàdì mo rọ̀ pálá ẹ̀mí tí bẹ́ẹ̀ ìsìláàmù gbà yàn lódodo ọ̀rọ̀ ọlọ́mọ̀rọ̀ ànábì sallallahu ni ti ń ṣẹlẹ̀ èrò pálàyé mi ti nítorí ẹ máa ṣe lẹ́yìn ó ní wípé kò sí inú Al-Qur'ani kò sí inú hadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam wípé al-ardu kurawiyyatun kò sí níbi kankan kò sí inú hadith kò sí inú Qur'ani bó ti ẹ̀ wípé àwọn èèyàn fẹ́ padà máa jó àwọn kankan máa ní al láti wú jáde ṣùgbọ́n ilẹ̀ tá à ń bẹ lórí rẹ̀ yìí báwo ló ti rí sógùn ni àbọ̀tẹ́ pẹrẹsẹ Al-Qur'ani sọ̀rọ̀ nípa ẹ̀ báwo gẹ́gẹ́ ni sọ́tọ̀ kílẹ̀ yìí sí àbí kílẹ̀ máa ń pè ẹ̀yẹ léèbó àwọn elétò jọ̀gráfà àwọn jọ̀gráfíà wọ́n wá ní àrùdò kọ́rọ̀ yàtọ̀ wọ́n ní ilẹ̀ bíi bọ́ọ̀lù ló ti rí síbẹ̀ ni síbẹ̀ tí wọ́n sọ fún yín náà wọ́n níbi bọ́ọ̀lù ló ti rí ìyá àwọn tí wọ́n já àfẹ́ ẹ̀sìn àwọn náà gbà fún torí pé kò sí tó o bá lọ fẹ́ wò ó gbé ọ ti wò tí wọ́n gẹ́gẹ́ ó rí rẹ̀ bó ti mo pálá ti wá kí ẹ wípé níbo lọ́wọ́ ojú àwọn èèyàn ó dúdú láyé ebi ń tọ́ sọ ni pé tó bá dùn ojú àwọn èèyàn kan dúdú yá ọmọ tábí yá tó wò ojú ohun wọ́n dà sí wà dùn wò ojú ohun. ìyàwó mọ́tàbẹ̀ yá gbòógùdù ohun wà dà sí wà dùn ojú. lọ́wọ́ àti pé ìtọ́lọ̀ ń sọ ni pé tó bá dùn láìkí àmọ́ àwọn ojú kan dúdú àwọn ojú kan ó funfun ṣùgbọ́n láyé mi kùránì ọ̀sán kójú èèyàn ó dúdú ẹni tó jù rẹ bá ti dúdú kì í ṣe èèyàn torí kò sẹ́ẹ̀lì fún kójú èèyàn lágbèjúwe ni wáákẹ́ wò nìyẹn islam yìí takò kí ni o àlùwáákẹ́ mo rọ̀ pàrọ̀ ayé mi ti yé wa o pẹ́ máa bí mi ìdájọ́ kí yẹn wọ mọ́tò ṣe mọ́tò wà láyé ànábì ni àbí sọ̀rọ̀ mọ́tò wò mọ́tò mùsùlùmí mi ti yé mo kàn fà ni o. ọ̀rọ̀ wọn fẹ́ ló tó máa ń lọ. ní tí mo wá fẹ́ lò ń bẹ́ ọ ni wípé àwọn àfẹ́ẹ̀sì náà gbà pé àlárúdó kò rọ̀wé ìyàtọ̀ torí pé kò sí ìtàkùn. wọ́n ní nǹkan orí bíi bọ́ọ̀lù wọ́n sì fi hàn ìwọ náà sì kú rí bẹ́ẹ̀ kí ló wá mẹ́ta kọ́ bẹ́ẹ̀. yorùbá láyé bìtì ọlọ́run wá ní tọ́pọ̀ wá di ọjọ́ alìkìyàmà bàbá dọjọ́ bí ǹdè kí ló ní wà ṣẹlẹ̀ sílẹ̀. ọlọ́ni tó bá dọjọ́ gbéǹde ilẹ̀ ó di ohun tá a fàgùn. bó ṣe rí bí bọ́ọ̀lù kò wá rí bẹ́ẹ̀ mi yé wa mo dat a fàgùn. ìgbà yẹn ni ọ wà á tẹ pẹrẹsẹ. látara fífagùn nínàtọ̀ ẹgbẹ́ tí èèyàn bá na tó bá kájọ tọ̀ kí ni ó ṣẹlẹ̀ sí kí ni ó ṣẹlẹ̀ sí yóò gùn sí tí bá ń gùn sí kí làwọn tí ó mọ̀ ṣẹlẹ̀ sí ah, ọlọ́run ọba o kí ni ó ṣẹlẹ̀ àwọn tí ń bá mi ọmọ bọ́ọ̀lẹ̀ ó yẹ pé tí èèyàn bá na tó kájọ etí bá ń bẹ́nu ẹ̀ ó jábọ̀ àbí ò máa jábọ̀. yóò jábọ̀ wà á lè kọ́. wà á lè kọ́ náà bí ìhà wàtà fọ́lá. sọ ti yá ayé wa ọlọ́run bá ní ìgbà tá a bá fa ilẹ̀ gùn ìgbà tá a bá ń fàágùn yìí a lè kọ́ ti máa fi ha gbogbo nǹkan ọ̀rọ̀ gbogbo àwọn pẹpẹ ọ̀rọ̀ gbogbo àwọn nǹkan olówó iyebíye tí ń bẹ nínú ẹ̀ gbogbo ẹ̀ ní wàá máa pọ̀ yóò máa pọ̀ gbogbo ẹ̀ anabi muhammad sallallahu alaihi wasallam inú hadith imam muslim hadith tọ́lá láfíà anabi ní taqiyul ard ilẹ̀ ó bì ilẹ̀ yọ pọ̀ kí ni ó wà pọ̀ anabi muhammad sallallahu alaihi wasallam ó ní taqiyul ard afúláàdà kábìdì ha amsala al anamisọlá alẹsọ ó ní ilẹ̀ ọ̀pọ̀ gbogbo àwọn nǹkan olówó iyebíye tí ń bẹ ní ẹyọ ọ̀pọ̀ lọ́jọ́ ọbẹ ni anabi ò dúró síbẹ̀ o anabi muhammad sallallahu alaihi wa sallam ó ní bí náà zahabi wà lẹfẹ dọ gbogbo góòlù tí ń bẹ ní ilẹ̀ táwọn yẹn ṣe ń lọ wọlé yẹn ṣe ń lọ gbẹ́lẹ̀ torí kí wọn wá góòlù ká gbogbo ẹni ọ̀pọ̀ dálẹ báyìí gbogbo haraka gbogbo àwọn nǹkan olówó iyebíye ọ̀pọ̀ dálẹ báyìí gbogbo àgbà tí ọ̀pọ̀ sí ọjọ́ kìí àmọ́ anábà muhammad sallallahu alaihi wasallam anábì ní fàyàjí olùkọ́ àkìlù ẹni ọ̀pá àyàn láyé nítorí pọ́ fẹ́ gbowó ẹ̀ nítorí pọ́ fẹ́ gba dúkìá ẹ̀ yọ wà dé ibi tí bá ti kọjá lọ ni yóò rí àwọn góòlù nítorí ẹ̀ tí nítorí ẹ̀ pa àyàn láyé anábà muhammad sallallahu alaihi wasallam anábì ní fàyàkúlù fi hádà kọtàlìtù ní mo mọ̀ torí ẹ̀ pa àyàn láyé mọ̀ anábìnrin wáyà jí olùkọ́ọ̀tì ẹ̀wọ̀n ẹni ọlọ́run kẹtàn tó sanwó fún tọ́sọ̀lá fún tí wàá ń sá fún fámìlì ẹ̀ tó torí ẹ̀ ìké ọlọ́run tó lọ́n ṣe fún tó torí ẹ̀ wàá jákùn bí. anábìnrin náà òde ẹ nolórí góòlù tó lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ẹ wá ní góòlù tí ń bẹ́ẹ̀ nulẹ̀ anábìnrin fàyà góòlù fi hádà kọ̀tún àtúrọ̀ ẹ̀mí ní tí mo torí ẹ̀ gé ọkùnrin ní yóò ntí mo torí ẹ̀sán fún fámìlì yìí anábì sallallahu alaihi wasallam ó ní wáyà dí ùsáàlùkù olè adíyẹtì olè akásọ olè adíkòkò olè adíjẹ́yìn olè ayọ̀fóònù lápò alápò gbogbo àwọn olè ebówó náà wọ́n wá jù anábì muhammad sallallahu alaihi wasallam ó ní fàyà kó lè fi hádà kútẹ àtìyẹdì ẹ ntí wọn torí ẹgbẹ́ wọn lọ́wọ́ rẹ̀ anábì sallallahu alaihi wasallam arábìnrin gbogbo bí wọ́n ti rí òun bí wọ́n ti rí òun tó ń ma ya ẹ̀wọ̀n náà kò sẹ́ni àkànnù wọn tí ó lè náwọ́ sí fọláyà ọdún náà mi ní kò ṣàyà wọn ò ní torí ń tọ́ kálukú lọ́jọ́ náà ọkọjá góòlù ọkọjá góòlù gbogbo tí ń bẹ́nu rẹ̀ jáde wàhálà tí wọ́n fi inú ẹrù wúwo tí ń bẹ́nu rẹ̀ wọ́n wàtàkọ́lát. wàtàkọ́lát. ilẹ̀ ó sì wá aṣọ́kọ̀ kò ní sin kankan nú ẹ̀ mọ́. gbogbo tí ń bẹ̀bẹ̀ nínú èèyàn nínú ẹrù ìwọ̀n nínú ọ̀rọ̀ ni nínú gbígbẹ̀ gbígbẹ̀ ni ó pọ̀ jáde ọ̀yà. wà á lọ́kọ́ tó máa fi hà wàtàkọ́lát. wà á dènà. wà hà wà á mi ọba dáadáa ó ní wà á dènà hà. wàhálùkọ́t ibẹ̀lẹ̀ tá a ti dá tí ó padà gbé omi ọfẹ́ ọkọ̀ bí nǹkan bá di ọ ilẹ̀ ọ padà gbé nǹkan náà jẹ ilẹ̀ ọ náà gbọ́rọ̀ sọ̀rọ̀ jẹ ó ju sẹ́lẹ̀ fún ọlọ́run lọ tọ́ sí bẹ́ẹ̀ tọ́wọ́ wa tọ́ sóhun bẹ́ẹ̀ bó ní tiẹ̀ àwọn bàbá bàbá inú ilẹ̀ náà mọ́ wà وصلى الله عليه وسلم وأذنت لربها وحقت يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه الله رب دادا ويا أيها الإنسان ọlọ́run ní mo pè wọ́n ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn tọ̀síìrì wọ́n ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́lọ́wọ́n bá ń pè níbí gbogbo òran tí ń jẹ́ èèyàn kì í ṣe orúkọ tí làlẹ́ ìsáàlù eré eléyìn àlìsáàlù káfíù nìyẹn mo rò bá akẹ́kọ̀ọ́ àṣàlàyé bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n léyìí jíǹsù ìsà gbogbo òran tí ń jẹ́ èèyàn àlìsáàlù fi jíǹsì wọn lọ́wọ́ bá ń pè nítorí kí ni ntí ó jẹ oyé wáyé kí gbogbo ẹ̀ lọ́wọ́n bá ń pè mẹ́ wájú àbọ̀ wa bẹ̀. ọlọ́wọ́ káàdì hún ìlà rabbika kàdé àrùn sọ́rùn wàlá rí. ìnáka káàdì hún ìlà rabbika kàdé àrùn sọ́rùn wàlá rí. ọlọ́run ló yọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìnáka ó tó kàn pa ọkọ̀kọ́ pè yàn náà láti pè tí bá wẹ̀ kó lè tẹ́tí sí tọ́lọ̀ fẹ́ sọ yá ayyuhal insan ìrìn ọmọ ẹ̀dẹ́ yàn mo sì rántí mo sì wo pé gbogbo àwọn táwọn mẹ́bí èèyàn gbogbo wa pátápátá ayé ẹ̀kọ́ ni àbẹ̀ntí ìṣe èèyàn ń bẹ àdúgbò fọlọ́ èèyàn gbogbo wa yìí ẹ̀yìn jájọ́ tọ́lọ̀ fẹ́ bá wa sọ. innaka kadihun ila rabbika kadihan famulaqi. ọlọ́run bàbá tọ́lá rẹ̀ ga ó ní ìnáka káàdì ìhún ìrọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ń ṣe káàdì ìhún ó ń ṣe káàdì ìhún ìlàárọ̀ bíkà káàdì ìhún kí ni ń jẹ́ káàdì ìhún gbogbo tàfsírò tá a bá rí ìtumọ̀ tí ó fún kò lè yàtọ̀ sí nǹkan tí mo fẹ́ sọ yìí ní ti ń jẹ́ káàdì ìhún nìyí àṣàyò fi sàbílì al-husuli ala ash-shay'i bìdíndìn wajtihadin wa ana kéèyàn máa kọ̀sẹ̀sẹ̀ kó máa ṣe wàhálà lórí pé nǹkan kan bẹ tó ń wá tó ń fẹ́ fọwọ́ wọn tẹ̀ ní tí a ń pè ní kádìhù nìyẹn ọlọ́run wá nílẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìnáka kádìhù òun sáré ìlàárọ̀ bíkà ó ń ṣe wàhálà ọ̀dọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ ló sì ń lọ kádìhà ìgbà tó wá fẹ́ gbé wàhálà tó mẹ́dẹ́ ènìyàn ń ṣe wá ọlọ́run wá fi nákìlá ó ní kádìhán ìwọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ń dààmú ó ń ṣe wàhálà ó ń fòòró lọ síwájú ọlọ́run ọba rẹ ní ìfòòró kàtọ́ làgbà ẹ̀dà kò sẹ́nìkan bẹ láyé tí kìí fòòró sẹ́nìkan bẹ láyé tí kìí dààmú ẹ̀ẹ́dà mi lọ kò sí àwọn olówó ń kọ́ ẹ̀ẹ́n síbáà náà dààmú ẹbí tí àbá ti ló lọ́yọ́ kan wọn sinmi yọ̀wọ̀n gbádùn ẹ̀ẹ́n àwọn náà dààmú kò sí ẹni tí ń dààmú tó lówó àwọn tí wọn láwọn lówó lọ́wọ́ kò sí ẹni tí ń dààmú tó wọn. wàhálà ń bẹ wọn àtó bẹ bí wọn bá nígbà bá sẹ́lómi ní ikú fóònù sọ́wọ́ mọ́ wọn bá kó fóònù lọ torí tí kọ́ọ̀lù bá ti wọlé níbi kan kọ́ọ̀lù ó tún wọlé níbi kejì yóò wọlé bíi kẹta èwo ni yóò wà gbé nínú ìgbẹ́. etí òsì kò lẹ́rìn. etí òkò lẹ́rìn yóò búlọ́ọ̀kù àwọn kan àwọn bí yóò tó lọ fi nọ́mbà mi pè é oríṣiríṣi bùkà nígbà yá lónìí ọ̀hún ẹ̀rẹ́ nìkan kan mọ́. gbogbo àwọn alẹ́ ọmọ ọba ìtọ́lọ́run tó ti kọ́ bóun náà nù wàhálà yóò tó bóun náà. iná kàkà á jẹ ọ̀rọ̀. tí àwọn bá ń bẹ láyé tí bá tó bá ṣe pé èèyàn bá máa ní ó rò ní tó ọmọ wà wọn ti ń bẹ lókè ẹ tó ń wà wọn ti ń bẹ nsàlẹ̀ rẹ ó tó máa dúpẹ́ fọlọ́ ah! ẹjọ́ náà wàhálà wo ni wọ́n ń ṣe náà wàhálà wo ló ń ṣe tọ́jú ọlójú wọ́ọ̀ jáde ni sáwọn tẹ́ ń dó sórí ìta tẹ́ ń kúnlẹ̀ bàbá bàbá àlàyé ìrìn kan alájì alájì sáwọn eléyìn lásọ àbáwọn tí ń lu iye ìpẹ́sí nínú ọ̀rùn tí wọ́n tó bọ́ ẹ̀wúlẹ̀ kọ̀ wá sílùú ibi tí yẹn dé ní ìsìn tí ọba ìbẹ̀rẹ̀ lẹ̀ ìbẹ̀ ń fẹ́ gbogbo òlú gbogbo òlú ní ìbẹ̀ ó kọ̀nà ilẹ̀ haúsá wọ́n máa bá yín da yẹ̀pẹ̀ sí títì iṣẹ́ tẹ́nìkan kan ọ̀ràn wọn wọn lè tó mẹ́ta wọn lè tó mẹ́rin ìlú wọn pa bí ẹ bá wá pa wọn ní àwọn inú òòrùn wọn máa máa bọ́ àwọn tó tó lẹ̀ ẹgbẹ́ bí ìkan lóòótọ́ lé lọ ẹjúlẹ̀ ẹjúlẹ̀ ẹjúlẹ̀ ló wá lọ ń dà wàhálà tí lọ bọ̀ wàhálà tí lọ sí. iná kẹta rẹ̀ ọ̀hún. ìlà rọ̀bì kàkàlẹ̀ hàn fàmùláàbì. ọlọ́run wá gbé kájẹ́ òde kọ̀ wá ṣe ní òfin alifa àti lamus ó wá ṣe ní nàkìrà àwọn onímọ̀ ní pé nítorí pé irú kájẹ́ òde ìdààmú ìfòòró ọmọ ẹ̀dín ènìyàn láyé oríṣiríṣi àwọn ìfòòró kan bẹ tó ṣe wípé kádìhùn sọ́ọ̀lẹ̀hùn ni kádìhùn tó dáa ẹ má jà tán ara wa jẹ ẹni tí ọ̀rọ̀ àánú ọlọ́nà ọ̀dà àwọn láyé yóò sì wà lọ anábà Muhammad sallallahu alaihi wasallam bọ́ọ̀lù ń ṣe fẹ́ràn rẹ̀ tó bọ́ọ̀lù ń gbàdúrà rẹ̀ tó ó lójú ogun àbí òlójú ogun kò jókòó lé gbọ́yà gbẹ̀yìn ọ̀tẹ̀ kú dànù ilé àwọn afáàsìn wọn náà kàlíkì àwọn ò lè múdà àwọn ò lè àwọn ò lè tí wọ́n bá lè mọ́bẹ̀ wọ́n fẹ́ dú ẹran nù bí wọ́n bá dú ẹran wọn dàpọ̀ mọ́ ní okun. arábìnrin lójú ogun kódà kìí kótó lójú ogun lásìkò náà tó gbọgbẹ́ kẹ́ni máa wá kiri kí ó ti bá ti rí wọn báyìí máa kú dànù ẹ̀ wáyọ̀wá ìlúnà dúbọ̀ wọ́n ti sọ iná kàlẹ̀ ń gbóná àrẹ́bí ò sí wá lò ibò ńlọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún ibi àwọn kútùbà àbútẹ̀ǹkì ìnájà káàlì ọmọ ẹ̀dẹ́ ènìyàn láyé kádìhù fásidù mẹ́ wàhálà tí ó ṣe lórí ẹ̀ ńlẹ́bọ̀ ni yóò ṣe jẹ́ kí ṣe ọbọ lọ́wọ́ ẹnìkan torí pé òun fẹ́ fìyà jẹ yóò wá máa dààmú yóò tún máa bribe nítorí ẹ tàbí àwọn apààyàn ni tí wọ́n máa wọ́n sá máa ṣọ́ káàkiri wọ́n sá máa ṣọ́ káàkiri tó ní káwọn lè bá àrí mọ́bi táwọn ò ti pa tẹ́nìkan kò ní ra wọn. ewé nìkan ló ṣèjọba àlùkàn rí táwọn kan sì tún lọ fọ́ ní ẹ̀ ẹni tó ti ṣèjọba rí ìjọba àlùkàn ó pírẹsidẹ́ǹtì ìlú kan tí ojú mọ́tò ọmọ sáré tẹ̀lé lẹ́yìn tó gba ayé ọmọ dààmú tí bí security ọmọ dààmú kò tí ì kú láyé ọ̀hún náà àwọn yẹn sì lọ fọ́lẹ̀ wọ́n kó odò tó nílé wọ́n kó tv wọn kó gbogbo wọ́n tún fọ́ bọ́gíláàdì níbo làwọn ti ń sọ wà ọlọ́pàá náà ń bẹ nù wọn àwọn ẹlòmíì tí wọn láwọn lọ sáfù náà jọ ìpè alábẹ́ ń bẹ lé kọ́pà. iná kàkà àdéhùn ìlà rọ̀ bí kàkà dẹ̀ hàn àwọn kádìhù kan ń bẹ láyé kádìhù tó yé wọn èèyàn gbọ́dọ̀ mọ́ sí irú wàhálà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báwo ìgbà aburú àwùjọ ipò òun mọ̀ fẹ́ fẹ́yàwó yóò sì wàhálà díẹ̀ abẹ́ oníṣẹ́yàn tó bá fẹ́yàwó tó dáa yóò sì wàhálà díẹ̀ abẹ́ oníṣẹ́díẹ̀ yóò sì díẹ̀ tó bá fẹ́yàwó tó dáa bẹ́ẹ̀ náà làwọn kó sì mọ sáré kíkọ́ àwọn fẹ́ rúbìn ra ibẹ̀ إنك كادح إلى ربك قدحا فملاقيه ẹ já fún alápèjúwe kan tá a ti sọ rí ìgbà tí ìyàwó ọba tó fẹ́ bá níbi wa Yusuf sí nàbí tá a yusufu Yusuf lóhun ọ̀gbà fún alayhi salatu wassalam kí ni Yusuf ṣe omere kọ́lé bàbá anábì yusufu ń sá lọ pé kò sáré lẹ́nu ń sá ìyàwó ọba náà gbà tì ó náà ń lé lọ. ẹnìkan sá mẹsẹ ẹyìn ara tuma tẹ fi mọtuma yìí ní kàkà jẹ fún ilé alọbi kàkà jẹ hàn kó kájà fún ọba ara wọn. Yúsúfù mẹ́rẹ̀ ń sá lọ mẹsẹ ìyàwó ọba níbi ẹsẹ ọtọdọ lọmú lọ́wọ́ sẹ òun gbọ́dọ̀ rẹsẹ ìjà mi ṣe bẹ̀rù kẹdì tọ yẹ mú wọn kẹdì fas ẹ xọbí wà fàásì ẹyẹ àwọn afáwà kọ alẹ kọ kàn bẹ Ànábì wa Yúsúfù aleyhi salatu wa salam ẹrú ẹrú ni lábẹ́ ọba ṣùgbọ́n nítorí ipò sáfẹ́sẹ̀ ẹ̀ rákùnrin tọ́lọ̀ ń ṣe fún ni ọba ló sílẹ̀kùn fún ní yorùbá láyé mẹ́tí nítorí ipò sáfún ẹ̀ṣẹ̀ pé kò mọ̀ṣẹ̀ lọ ọlọ́run ní ọba ibi tó wà tó ti jẹ́ òní kó sílẹ̀kùn fún wàsítábà kọlìbáábá وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب ọkọ̀ tọ́jọba àlú ló sílẹ̀kùn fún ọ̀gá tó bá jìnà sí tọ́lọ̀ wọ̀ fẹ́ ìrọ̀pọ̀ ọdọ́ mi yé tó bá sá fún tọ́lọ̀ lóhùn ọ̀fẹ́ ọ̀gá ọba sílẹ̀kùn fún ọba ló ń sílẹ̀kùn fún tó bá sílẹ̀kùn bẹ́ẹ̀ kò ní í ṣe òun ló ṣe fún bọ̀ yóò sílẹ̀kùn kàmórí àwọn ọba ń sá fáboró ilẹ̀kùn bíi tí ọjọ́ àjáde ọba ló sílẹ̀kùn fún ẹni wọ́n ń sílẹ̀kùn fún ó sílẹ̀kùn fẹ́rù sí ọlọ́run tó juwọ́ lẹ̀ fún ẹ̀já pọnra wa lé káwọn wà wà kó wà káàkiri àwọn èèyàn sáré tẹ̀lé àwọn olóṣèlú kan lẹ́yìn wọ́n sáré sáré sáré wọ́n sì jẹ́ ń tẹ̀lé wọ́n tún yẹ pẹ́rẹ́ yìí mọ́ jáfa àti ìjálùsùnmọ́ torí ká ní fún fásitì nàmbà káàkiri olóṣèlú ta ló gbogbo àwọn tí wọ́n ń gbá bọ́ọ̀lù lórí fídì wọn àmọ́ bọ́ọ̀lù gbá tó lóṣèlú Maradona gidi original àwọn olóṣèlú àwọn tí wọ́n ń gbá bọ́ọ̀lù àwọn tó ń kájà kan tó ń àwọn ọmọ bọ́ọ̀gùn ni olóṣèlú ní bọ́ọ̀gùn lábẹ́ ìsì tí ó ti mara tó gbogbo ilé ayé tán yẹn iná kàkà rẹ̀ ọlọ́run bàbá tó la ààrẹ ga ó ní gbogbo nílẹ̀ ń dà mú lọ síwájú ọlọ́run ọba fámọ́lá tí ẹ pàdé ẹ̀ àwọn tó sì wájú kò sí lọ kí ni ó pàdé ṣé fámọ́lá tí kádé àbúrò àbí fámọ̀lá kí ń rọ̀bà hù fámọ̀lá yìí yìí ń kí lọ́lọ́ bá ṣé ọ padà pàdé wàhálà rẹ tó ṣe ni àmọ́ ọ padà pàdé ọlọ́wọ́n ọba tó ń ṣe kábíyà wò lọ́sọ̀dọ̀ ẹ̀ ìrìn pálá yé mi ti yé ẹ̀wọ́ lọ́wọ́ àwọn ọmọ ẹ̀ báyìí ẹ̀wọ́ ni bàbá mi. mẹ́ka káàdì fún mi láàárọ̀ tí kàkàdé hàn fàmùlá kì í. ẹ̀wọ́ nínú méjèèjì èwo ni bàbá bó tóbi yóò káàdì torí kíni yánà wà kúrọ̀bù màdùkú àbí. àwọn àbá kan wọ́n ní káàdì òní mọ́tà àbí kan tí a rí mọ́tà àbí mi àbí òsì mi ká tó sọ ìnáka káàdì ẹ̀hún ìlà rọ́bìkà káàdì ẹ̀hún fámúlà àbí. ìwúrà ó bá kiri méjèèjì ẹ̀rẹ́ ọkàn ọba láṣẹ ẹ̀kọ́ bí ọba láṣẹ ẹ̀kọ́ yóò jẹ́ kára kó jẹ́ méjèèjì ọlọ́run bá bá ti ṣe rí nínú tafsir mo ti sọ ń bì yìí tí dọ̀míìrì bá ti wáyé tí dọ̀míìrì yẹn bá jẹ́ sọ́ọ̀rì ọ̀dà kọlọ̀ ọba nǹkan méjì tí ó kò sì sí nǹkankan tí ó àyíyána rẹ̀ fún kankan nínú méjèèjì méjèèjì ni ọlọ́ba ìrọ̀pá láyé mi ti kò sí nǹkankan tó jẹ́ ẹ̀rí wípé ilé ìlọ́lọ́ba tó sì jẹ́ pé lílọ bá méjèèjì ẹ̀kọ́ bá tún máa jẹ́ àwọn tó sì rèé ké méjèèjì náà láṣẹ rí rẹ padà sí ìnáka káàdì ìhun ìlàrọ̀ bíkà fámọ̀lá pín rọ́bákà bíkájẹ́ ìkà ìnáka káàdì ìhun ìlàrọ̀ bíkà kájẹ́ ìhun fámọ̀lá kíhì fámọ̀lá pín rọ́bákà bíkájẹ́ ìkà. gbogbo wàhálà rẹ tó bá lòun ṣe ọ padà kó déwájú ọlọ́run ọ pàdé kájú rẹ ọ pàdé ọlọ́run ẹ dákun níjọjọ nìkọ̀ọ̀kan ọmọ pàdé kájú rẹ bó lọ́jọ́ náà ti rí èmi ń ṣe tèmi ìwọ náà ń ṣe kálukú ni ọmọ òfin já dààmú pa rárá irú tó ọba ṣe ọba sọ fún wa. púpọ̀ ẹ̀kọ́ pọ̀ nú ẹ̀ ọlọ́run tí ó yẹ wa ìlànà pé kádẹ́ẹ̀mù náà ó gbóríṣiríṣi eréṣin kádẹ́ẹ̀mù tí wọ́n bá ṣe irun wàhálà tó ṣe nítorí fòòrò lé lórí ẹ̀sìn àwọn ọlọ́gbà lórí ẹ̀gbẹ́ ẹnu súra yìí ọlọ́run bó wà láti rẹ̀ yóò sàn jẹ́ méjì yóò fi àṣìkò gẹ́ dáadáa yá ayéhà ìsánù iná kàkà dé ìlà rọ̀bí kàkà dé fáwọn ọ̀la kí lábàárẹ̀ tó ní béèrè kádà ẹ̀yọ̀kan àbí méjì. náà lọ́yà bọ̀. náà. mélòó. ok sayoza mo le jama o wayo wa lo na do kama lọ́dọ̀ lọ́wọ́ yóò wà fún wọn èmi náà ti dọ̀rí ṣùgbọ́n ṣé hadith ọlá làbí àdé ìlẹsọ ní ìsìn báyìí káàlà ìlẹsọ gbọ̀rọ̀gbọ́lá ìmọ̀jẹ̀ ṣùgbọ́n ọkùnrin tó kò tàwárí kọ̀ọ̀kan wọ́n máa ń sọ sálàyé bẹ̀tẹ̀ ṣùgbọ́n àná sọ́lá àlè wàsálà ó wá wà lójú ogun wọn jagun ni wọ́n sì pa nínú mùsùlùmí àwọn náà pa nù kèfèrí ṣùgbọ́n àwọn hadith ọlọ́run jẹ́ náà ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ọlọ́run bọ́kùn àlọ́ subhanahu wa ta'ala ah, èmi ọ̀rọ̀ yìí ọ̀dà ọ̀kẹ́ ẹ̀yin tẹ́ náwó ọ̀yà náà. tábàárẹ̀ ẹni tí ń wálé kórìí mi. Come on, come on, come on.